وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لذا في هذا الله سبحانه وتعالى أترى حكاية جفنه أسواجها أنبيها محمد صلى الله عليه وآله وسلم عبد الله سبحانه وتعالى kọmọta fi àlékún ìkẹ́ rẹ̀ àlékún orí ajẹjẹta rẹ̀ kí ọlọ́ba àlùkò ọlọ́kọ̀ọ́ba ń bá wọn sàbí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam títí fi jẹ́ òbí dàrú kìyàmà. abẹ́ Allah subhanahu wa ta'ala kọmọta fi ẹnìkọ̀ọ̀kan wa náà kúnnù wọn. àti gbogbo ebi tó ń gbọ́ wa lónìí èyí tí ń ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀keje nínú oṣù Ramadan ọdún one thousand four hundred and fourteen four hundred and thirty four lẹ́yìn hijira àti ogun abẹ́lẹ́gbẹ́rún asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú ní ibi tí a ti dó ládàá nípa àlàyé lórí sọ́rọ́tù sọ́rọ́tù múlù tí a bá wò ó a rí pé ibi tá a ti dó lánàá òun náà ni ibi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá tó sọ pé huwa alladhi ja'ala lakumul arda zalulan. فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور nígbà tí ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ fún ọmọ ànábì ádámà wípé ọlọ́ọ̀bà àríkẹ́lá òun náà ló ṣe ilẹ̀ ẹlẹ̀ fún yín pẹ̀lú ìlànà ọlọ́ọ̀bà àríkẹ́lá ṣe ní ntí ó rọ̀ ọlọ́ọ̀bá àdìsí ọlọ́sẹ̀ ilẹ̀ rọ̀ fún yín ọlọ́ọ̀bá àdìsí ọlá ní fọ́nṣù bí mànà gidi ha ẹ máa rìn ní àwọn oríṣi orí lẹ́lẹ̀ lórí àpáta ẹ máa rìn ní àwọn gbogbo ojú ọ̀nà tó ń bẹ lórílẹ̀ lọ́kùnrin lómi ló sì rí ẹ sì máa jẹ nínú àdìsí ọlọ́ọ̀bá àdìsí ọlá wà ilẹ̀ ìdí nìṣó ọ̀dọ́ ọlọ́ọ̀bá àdìsí ọlá nàlẹ́ padà padà sí ẹ máa jẹ ẹ máa mu ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí àbúkọ bóyá ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá ó náà lẹ́ padà sí. ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá sọ fún wa nínú ayà tó tẹ̀lé pé أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ọlọ́ọ̀bà àdìgbọ́lá ní ìjọ tọ́ka yín balẹ̀ ìjẹ́ nífọ̀kànbalẹ̀ nọ́ọ̀tì sàmà ìjẹ́ nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọba tó wà ní sàmà ayé àfihàn bíkùnmùn àrùtọ́ fẹ́ ìdá ìyàtàmù tọ́kà yí balẹ̀ pé ọlọ́ọ̀bà àlejòọlá kò lè lu ilẹ̀ máa ń lẹ́sẹ̀ ẹ́ ọlọ́ọ̀bà àlejòọlá ò lè pa ilẹ̀ máa ń la ya lẹ́sẹ̀ yóò wá sí kíni yóò wá jáde sínú ilẹ̀ ẹlẹ́yẹn fàyídà àdí àtẹ̀mọ́ ó jẹ́ pé tó lè bá bẹ̀rẹ̀ ká yàní ilẹ̀ ẹlẹ̀ yìí tẹ̀dáàbù wọ̀tẹ̀dí wọ̀tẹ̀tẹ̀lù tàbí ilẹ̀ ẹlẹ̀ yóò máa wá so eléyìí òun náà ni alikabs yàní kí ọlọ́wọ́ bá àlejò ọlá kó sí kíni kó ilẹ̀ ẹ̀ eléyìí nínú àwọn àpẹẹrẹ ni kọ́lọ́wọ́ bá àlejò ọlá máa fi fún àwọn ẹ̀rú ẹ̀ ike kí wọ́n lè túbá kápá lọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìgbọ́lá nígbà tí ẹ̀jẹ̀ bá pọ̀ ọlọ́wọ́ bá àdìgbọ́lá máa wá mú àwọn àpẹẹrẹ wá lóríṣiríṣi ọlọ́wọ́ bá àdìgbọ́lá wá ní yọ́kẹ̀ yìí balẹ̀ pé ẹ̀kọ́ kabalẹ̀ wípé ọlọ́wọ́ bá àdìgbọ́lá ò lè mú ilẹ̀ fún lùmọ́ ilẹ̀ jẹ́ jẹ́ pé ẹ̀yídà yìí àtẹ̀mọ́ ẹ̀rì pọ́lọ̀ ọba àríkọlá sọ fún wa nínú ayà ní ìlú alìkọ̀hán ẹ̀ ọlọ́ọ̀bà àríkọlá sọ fún so ọlọ́ọ̀bà àríkọlá ó ní ẹ̀wọ̀n lòun ti kíni òun náà lòun tẹ ilẹ̀ ilẹ̀ fẹ̀rẹ̀ fún wa tí ìbá jẹ́ pé títẹ ilẹ̀ ilẹ̀ tọ́lọ̀ọ̀bà àríkọlá tẹ fún wa ni tọ́lọ̀ọ̀bà àríkọlá wa mú àpáta tó àrísàrà so ọlọ́wọ́ bá àlejòlá ó mú òkè ó fi ṣe gẹ́gẹ́ bí èèkàn ó fi ṣe fúnlẹ̀ lẹ̀ lápòjúwe tá a bá tẹ́ ìtẹ́tẹ́ kalẹ̀ bí aṣọ àbẹ́ní kákàntẹ́ kalẹ̀ gbára ọgbà yẹn a rí pé bí bátẹ́gùn ti máa gbé sọ́tún òun náà ní ọ̀gbìn tó sì tó sábà wá mú bẹ́ẹ̀ bí èsàn bí èso àbí ìkẹ̀kẹ̀ igi tá a wá kàn mọ́ létí sí a rí pé yóò dúró nǹkan ìròyìn ní tọ́lọ́ ọba àríkẹ́lá ní òun lòun ṣe kí ni òun náà lòun fi àwọn àpáta òun lòun fi ṣe èkà láti lè bá a ṣe láti lè bá a mú ilẹ̀ ẹlẹ̀ dúró kí ilẹ̀ ẹlẹ̀ fún bá a kí ni kí wọ́n bá a rí máa wà ní balẹ̀ máa fi ayé ọba tí ń bẹ ní kó hasiban yàní àtúrọ́b èèpẹ̀ tó jẹ́ pé kíni tí ó ní àwọn òkúta wẹ́rẹ́wẹ́ ètò tó ọkàn yí balẹ̀ kọ́lọ̀ ọba àlejò alákóso kíni kóró kóró lèyí lọ lérí ẹ ọ̀sẹ̀ tó àìlàmúná kéèkà nàbí ọlọ́ọ̀bà àlejò alá nígbà tó ń bá sí léyìí ẹ bẹ̀ẹ̀ náà lẹ́wàá máa báwo ni ẹ ìkìlọ̀ tó ọlọ́ọ̀bà àlejò alá kìlọ̀ fún yín àbáwo ni ìkìlọ̀ ẹ ti kíni báwo ló ṣe rí báwo ló ṣe tó afáwa Ibn Kathir

ẹ yóò mọ̀ wá sọ òkúta yóò mọ̀ ọlọ́ọ̀bà àríkọlá yóò mọ̀ wá síkiri òkúta ọmọ ọ̀rọ̀ pẹ̀lú atẹ́kùn yóò mọ̀ wá lẹ̀ ẹ̀mọ̀ yìí so ẹrù pé ọlọ́ọ̀bà àríkọlá ò ní kápá láti ṣe wele yìí so wọ́n ní ọlọ́ọ̀bà àríkọlá tó sọ ní wáyà mi ní sọ́tò ìsọ́ ní ti ìtumọ̀ rẹ̀ tó tó ṣe déédé pẹ̀lú ilé yìí ọlọ́ọ̀bà àríkọlá sọ pé àbàmíntum àyà

ẹ̀ní ẹ̀kẹ́tẹ́ lè fara tì tí ó mú ìyá ọlọ́ọ̀bà àlejọ́lá yìí tí ó mú kó tí ó mú kó fún yín ọlọ́ọ̀bà àlejọ́lá ní kayfa yakunu indari wa akibatu man takhallafa anhu wa kadhaba bihi yàní ọlọ́ọ̀bà ní fasata'lamuna kayfa nadhir nígbà tó lọ́ọ̀bá bá kìlọ̀ fún tí ò tí máa bẹ fún gbogbo ẹni tí ó bá pè òṣìṣẹ́ ọlọ́run ọba àdìsọ́lá nírọ́ ìgbà ẹlẹ́ máa ti bọ̀ tán ẹni tí máa ń pè máa ń pè nǹkan nílẹ̀ ọlọ́run ọba àdìsọ́lá yàtọ̀ ọlọ́run ọba àdìsọ́lá bá ṣe wọlé ìpín ẹ wà á mọ pàtàkì òṣìṣẹ́ tọ́lọ́run ọba àdìsọ́lá máa ṣe yín láti wá ti kíni láti wá sọ yín kó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí láti wá kìlọ̀ fún yín láti wá tẹ̀ yín dìde kó ní gbogbo orú àwọn aburú yìí. lẹ́yìn ìgbà náà àwọn onímọ̀ a máa lo àyà yìí lẹ́rìí àmìntún mọ́fìsàmà àti àmìntún mọ́fìsàmà wọ́n a máa lò lẹ́rìí láti rí pé káfí mọ̀ yí pé ọlọ́ọ̀bà àríkọ́lá sọ́mọ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá wà ẹ́ lókè aláràṣí ọlọ́ọ̀bà àríkọ́lá wà lókè aláràṣí ó wà ní òkè aláràṣí لكن له في كل مكان بعلمه وسمعه وبصره ṣùgbọ́n tá a bá sọ pé ọlọ́ọ̀bá àríkẹ́lá wà ní gbogbo ààyè pẹ̀lú ma rẹ̀ ni ìmọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá ó kárí gbogbo kò títí mọ̀ ọlọ́run sí ẹ ẹ na yàrá sápamọ́ sábẹ́ àpáta gbogbo ị

ọlọ́ọ̀bá àríkọlá ó nímọ̀ nípa rẹ̀ bákan náà ọlọ́ọ̀bá àríkọlá wà ní gbogbo ayé ẹ̀ ìsámù ìhí pẹ̀lú gbọ́rọ̀ rẹ̀ gbogbo gbogbo bí ọba ògbó wà gbogbo ọlọ́ọ̀bá àríkọlá gbọ́ ẹ̀rí kó sọ fún anú ayàtọ̀ wà lókè gbogbo wà sí ọkọ̀ ọ̀la fún àwùjáhàrù bí ìnáwó àlímọ̀ ìlà ìṣòro ọlọ́ọ̀bá àríkọlá ní ọ̀rọ̀ yín ó wù yẹn sọ bí àbíkẹ́ ẹ̀sìn sọ

ẹ́ á e lọ́wọ́ rẹ̀ pé kí ló gbàlérò pẹ̀lú ẹ̀jẹ̀ àtọ́bá ní tó ń pẹ̀lú a pẹ̀lú ma rẹ̀ gbogbo nǹkan ló ma pẹ̀lú orí rẹ̀ gbogbo nǹkan lórí pẹ̀lú ìgbọ́rọ̀ rẹ̀ gbogbo nǹkan ní gbọ́ ní tó ń nù á sọ fún pé ilé ló ṣe dédé pẹ̀lú kíni pẹ̀lú lára rẹ̀ lára bí lára òkúta tó bá dúró lórí bẹ́ẹ̀ á sọ pé ilé ilé ìlúsìn ó tako kí ni ó tako ìdáná sallallahu alaihi wasallam tó yà fún wa ọ̀dà ilé ilé ìlúsìn àwọn onímọ̀ sọ pé ó burú ju àdìsọ́kà àwọn kírísítẹ́nì Musa àrẹ́bẹ̀ Isa alaihi salam sọ pé àwọn ti ànábì Isa ní mẹ́ta ni wọ́n ní mẹ́ta so ẹni tó bá ní àkídà wahdatul wujud pé ọlọ́ọ̀bà àlejò ọlá pé ó wà ní gbogbo àìsàn ní dáàtì rẹ̀ ní gbogbo nǹkan ọlọ́ọ̀bà àlejò irú ẹni báwọn iye tó ń pín ọlọ́run tí tẹ̀ gbogbo nǹkan kọ̀ọ̀kan tó bá pín ọlọ́run sí tí nǹkan ẹ̀ bá tún pín ẹ̀yìn yóò sì máa jẹ́mí ni yóò sì máa lọ́lọ́run náà tó wà bẹ́ẹ̀ ẹ̀ tó bá mú ẹyin tí bá mú tó bá ní ọlọ́run ọlọ́run lára ọmọ kọ̀ọ̀kan náà yóò gbogbo gíní yóò gbogbo wà gbogbo náà wá sí wà wà so ilé ìtumọ̀ pé gíní èyàn ti sọ ọlọ́wọ́ bá àlejò láti gíní èyàn ti sọ ti yẹlẹ yẹlẹ tòlà fún àti sọ fún wa pé àyà ń tọ́ka fún wa pé ọlọ́run gan sọ fún wa pé sẹ́yìn pọ̀ kan balẹ̀ pé ẹni tí ń bẹ ní gíní tí ń bẹ sánmà wọ́n mú arábìnrin tó wá bá nẹ́bí sọ̀rọ̀ láwà àríwọ̀ sẹ́lá olówó rẹ̀ mú wá bá nẹ́bí ipe òun fẹ́ ká ní dáhùn ṣèjọ́ òfin òun fẹ́ gbọ́kùn ẹ̀rú lẹ́rùn rẹ̀ àmọ́ nǹkan tó jẹ́ mùsùlùmí anábìwá dé lọ́wọ́ arábìnrin anábìwá ní àrìnàlá arábì ní gbogbo Allah subhanahu wa ta'ala wa ètò arábìnrin fà lọ́fọ̀ fà lọ́sọ̀ bá wà lọ sọ́lá ó ní fi sàmà ó ní Allah subhanahu wa ta'ala bẹ̀ ní sàmà anábìwá sọ fún olówó rẹ̀ pé àtẹ́fẹ̀ ha ta innaha mu'mina arábìnrin á ah, olè tí ó yẹ olè fún olómìnira o lè bọ́ fún ọrú lọ́rùn rẹ̀ na ha mọ̀mìnà mọ̀mìnà lè léyìí àwọn fún àwọn sọ fún agbékàwà náà àwọn léèrè ike ká ní arábìnrin bá sọ pé ní gbogbo ayé ni anábì ó jẹsán pé nìkan bọ́kùn ni a sọ pé ọlọ́ọ̀bà àdìsọ́lá bẹ ní gbogbo so àmì ọlọ́run bá àdìjọ́lá ń bẹ ní ara gbogbo ẹ̀dá tó dá kò sí apá ẹni gbogbo tọ́lọ̀ bá bá tó dá ní ẹ̀dá a máa rí àmì ń ní so àmì wá kò sẹ́ni tí ó rí máa yà kílù ha ìlàlẹ̀ àìmọ̀ ẹni tó bá tí ó pé òun náà ni ó máa ṣe kí ni òun náà ni ó máa fura máa àwọn àmì ọlọ́run tí ń bẹ lára ìdá

Allah bá lùkọ́lá wá ní kúnná yá náà rùkú ní bardan wa salaman ala Ibrahim Allah bá lùkọ́lá wá ní ìrẹ́ náà di tútù ẹ́ di nǹkan tí ó ṣe kíni tí ó tútù wa salaman tí ó sì mú àlàáfíà lọ́wọ́ àwọn afá mi sọ pé àwọn náà àwọn oníṣẹ́ sí wọ́n ní Allah bá lùkọ́lá ó fi tútù ẹ́ ó tún wá fi sàlám sí nítorí pé tó wáyé pé tútù lásán ni ó tún lè bí iná ṣe lè pààyàn náà lè tútù náà lè pààyàn tó bá fi hàn sínú ìyẹn nìsín ẹ̀ẹ́sí nǹkan tó ṣẹlẹ̀ síyàn ẹ̀jẹ̀ yóò ti fani yóò sì kú so ọlọ́wọ́ bá àdékọ́lá wá fún ní kíni ó wá ní wàsàlá àmàlì yàní tútù tí ó mú sí àlàáfíà tútù tó wà regulated tó dàbí ìgbàsẹ̀ pé ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n èsì lápèjú ẹni tì tábà sáyẹ́ tì ẹ̀yẹ́ tó wáyé tó ní òtútù fẹ́ ní àti ẹ̀mí rẹ̀ tán àti ní atẹ́sì ta bùkátà sí àmọ̀bá kiri tó wá jẹ́ pé ló ń ẹ̀ oníbi dáàbò gíní oníbi dáàbò ẹ ló sì dààmú àlàáfíà ìta àlàáfíà fẹ̀ mọ́nà ṣèṣe láti mọ̀ ike gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba àlùkò ẹ àpẹẹrẹ ń bẹ́ ń bi gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba àlùkò ọlá dá ẹ àmì tí ń ọba àlùkò ọlá ń bẹ́ bi ẹ̀dá tọ́lọ̀ ọba àlùkò ọlá dá so eléyìí kọ́ là ń sọ ìta ni pé àlùkò ọlá fúnra rẹ̀ gẹ́gẹ́ ike ìbẹ̀ ní gini ọlọ́ọ̀bà àlejòlá ń bẹ ní òkè àlàárà ṣe so ọlọ́ọ̀bà àlejòlá tẹ̀síwájú fún wa lẹ́yìn ìgbà tọ́lọ́ọ̀bà àlejòlá tó lè tán ó wá ní walaqad kazzaba alladhina min qablihim ọlọ́ọ̀bà àlejòlá ní àwọn tí wọ́n ti sáwájú wọn ń sọ̀rọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ke àwọn dèdè rí mọ́kàrí tí wọ́n gba ẹ̀rẹ́ ànábì sallallahu alaihi àwọn kọ́lá àkọ́kọ́ walaqad kazzaba alladhina min qablihim àwọn tí wọ́n ti wá sáwájú wọn ẹ́ àwọn náà ti tẹ́kíní àwọn náà ti pé òjíṣẹ́ ọlọ́run bá àlèkè ọlá nírọ́ àwọn náà ti wájú wájú wọn ẹgbẹ́ àwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá àlèkè ọlá ju ìfún tó sàlàyé wọn fún anígbà àlùkò ààrẹ ọlọ́run bá àlèkè ọlá fi ń dá ànábì lọ́kàlẹ̀ ẹni fi ń bu ojú sọ́kà rẹ̀ ibi ìwọ kọ́là kọ́kọ́ ní òṣìṣẹ́ máa tún tú bídà án nínú ẹ̀gbọ́sọ̀ alábìlọ́wọ̀ èsè bídà ní òṣìṣẹ́ yàtẹ̀ èsè òṣìṣẹ́ tuntun tó wá sí ìkẹ́kọ̀ọ́ wá bìbọ̀ rẹ̀

àwọn tí wọ́n ti wá síwájú àwọn kèbèrè kùrẹ́ìṣì yìí ẹn àwọn náà ti kékeré àwọn náà ti pé ìṣiṣẹ́ ọlọ́run bá nìkan lábẹ́rọ́ ìṣiṣẹ́ tó wà bá nìkan lábẹ́rọ́ sí wọn. anábì ní ọ̀hálẹ́ ìsàlám òun náà ni àkọ́kọ́ òṣìṣẹ́ tó lọ́wọ́ bá nìkan lákọ́kọ́ rán síwájú anábì ní ọ̀hálẹ́ ìsàlám gbogbo nǹkan lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú kò sẹ́bọ̀ ẹ́n kò nígbà tí òṣìṣẹ́ bọ̀ kò sí pé òṣìṣẹ́ wàá

ẹ́ òun náà ni máa ń gbà sí mú ọmọ ànábì adama tí ò bá mú wọn ní ojú ọ̀nà aṣàwàd àwọn yòròyòrò àwọn adùn so àwọn tí máa mú lọ́nà aṣàwàd yẹn àwọn náà làwọn tó bá ní pé owó ò lè rí ẹ́ àwọn tó bá ní pé yàní wọ́n lẹ níbi ìjọsìn fọlọ́ ní ọmọ tari àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ní ọmọ tari ẹ̀sìn wọn ní ọmọ tari káfíńtì balẹ̀ fọlọ́ ọba àlejòlá ẹ̀ pé àti ìtọ́gílọ̀ wa ọbẹ̀ lówó ọ̀là tó bá lówó tó bá fẹ́ lówó ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ kẹ́yìn sọ́lọ̀ ẹ̀ tó bá ti wá lówó tán ó tó wá kọjú sí padà tó ẹ̀rí eléyìí nísìn kò sí ìdẹ̀rọ̀lọ́ lọ́kàrẹ̀ tẹ́lẹ̀ náà tó yòrò ayé ẹ̀ yóò jẹ́ oṣù kíni yóò jẹ́ kó wọlé nínú tíráàpù yẹn inú tíráàpù tó ṣètọ́ ni máa jẹ fún yàn òun náà ní kíni òun náà ní aṣubuhad àwọn sáàpù ìrújú ẹni tó bá rí pé a ah, ó ti ọ̀tẹ́ ọ̀tọ́ mọ̀ sí lọ́n púpọ̀ a àwọn abẹ́nà súnmọ́ lọ́n ṣìtánì wà mú sáàpù ìrújú wa kan òun náà ní bí ẹni táwọn onígídí àti káàkiri àwọn oníṣúfì sáàpù kan nínú sáàpù ṣe ìtọ́nù ní sáàpù ìrújú nítorí pé tẹ́ bá owó tí wọ́n láwọn ń gbára lé fáwọn tó súnmọ́ lọ́wọ́ bá àlùkọ́lá ẹ̀rí pé àwọn náà mọ̀ láwọn lẹ́rìí ẹgbẹ́jọ kọ́ nísìn nígbà pé aláàlá ẹwà sọ wọ́n yára pọ̀ tó ṣe yìí anábí ò ṣe yóò wá nítorí ìrántí ọlọ́run ló ń ṣe ẹ́ so ìwọ́lọ̀ wà òfẹ́ ìrántí ọlọ́run ká rántí òun lóòótọ́ ẹ fọ́dùkúrú ní alkúrkún alẹ́sìn ẹ̀kún náà láàpù yá mọ̀ wọ̀kú òdá fọ́dùkúrú láà ẹ̀bí kúrọ́ ń kẹsí ọ àtàwọn ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ní alkùrán yóò ní àá ah, ìwà àwọn ọlọ́jọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá ni wọ́n á ṣe àlàyé jẹ́ ìṣe fún ẹni bẹ́ẹ̀

àwọn súnmí tààrà sí ọlọ́run káàmà tó kíni káàmà pariwo ẹ àbí ká mú tẹ̀sùbá káàmà tó kíni káàmà fà á ẹ Allah Allah Allah tí ànábì sallallahu alaihi wasallam ó rántí ọlọ́run pẹ̀lú àdìsí mọ̀lẹ́kọ̀ọ́ ó kà máa dárúkọ ọlọ́run nìkan Allah Allah Allah Allah Allah abẹ́sà fọmọ ọlọ́ọ̀bá àlejọ́lá láìláìlọ́lá ǹjẹ́ àdẹ́bẹ̀ àtàwọn sàábé ǹjẹ́ wọ́n kóra wọn jọ rí lásìkò kan nínú ìgbésí ayé ibi kan wá jẹ kóra ọkọ̀ bóyá ẹjá rántí ọlọ́run sáma wá ṣe Allah láìláìlọ́lá láìláìlọ́lá jáde bí ìṣeré àtàwọn sàábé sáà nàbí òbá wá ṣe rí àwọn wà bí ara léèrè pé ǹjẹ́ àìsí ànábì ń sáà nàbí àlẹ́bí gbàgbé mi ẹ́ àbẹ́ ànábì ọmọ pé tó dáa nu ní ìgbéra lọ́dún ṣe àwọn àgbèrè àgbé ṣíṣe táwa táwa tí wọ́n mọ̀ ju ànábì lọ ni táà mọ ọlọ́run rántí ju ànábì sallallahu alaihi wasallam lọ àbá dá ọlọ́run ju ànábì sallallahu alaihi wasallam lọ irú àwọn ọ̀nà báyìí ẹni tí ìfẹ́ náà bá ti jọba lọ́kàn rẹ yóò mú ìrírí ẹ̀mọ́ ṣe kíni yóò mú ká kò fún àti bá látẹ́sí náà náà ni àdéhùn tó súnmọ́ ọ̀nà ànábì sallallahu alaihi wasallam lọ ẹ ṣe pé ṣèdánì bá débi pé yóò ṣùgbọ́n yọ sí àwọn tó bá rí báwọn yóò mọ wá yọ sí wọn ní yọ sí pé òun fẹ́ ṣe kíni òun fún wọn níwà ìhá òṣè ìtọ́n èyí yóò mọ wá sọ fún wọn òun náà ló fà tó fi jẹ́ pé kíni ẹ́ àwọn ní àwọn tó bá ti rìn náà rìn wọ́n mọ̀ wá sọ fún báwọn ní kíní kan yá àwọn àtọ́lọ́run àwọn kíni àwọn fàájì yóò wá sọ wá sọ fún wọn náà pé tó bá fẹ́ wọlé ọlọ́run àwọn tó mú ọ wọlé ọlọ́run

fún kan wá ṣe àwọn nàwábìl àwọn iṣẹ́ àti bẹ̀rẹ̀ tó jẹ́ pé bóò tẹ́ ẹnìkan ò ní mọ̀ sí àwọn nàwábìl àwọn iṣẹ́ àti bẹ̀rẹ̀ sáàpẹ̀ nàwábìl àwọn iṣẹ́ àtikún àtikúnṣẹ́ tó jẹ́ pé tó bá ṣe ò lẹ́sẹ̀ àbọ̀wọ̀ tó wá ń ṣe ni mọ́sáàfẹ́ mọ́ súnmọ́ lọ́wọ́ bá àdíṣọ́lá ni ọwá àwọn tó lẹ́yìn ìrun kọ̀ọ̀kan àwọn tó lásàárùn mi àwọn kìyàmù lẹ́yìn ẹ o tún gbàwé àwọn ọjọ́ mi yàtọ̀ sí àwẹ̀ inú Ramadan o tún ṣe sàárà yàtọ̀ sí fòun yọ o tún lọ múra yàtọ̀ sí hajj ó àwọn nǹkan tó jẹ́ pé náà wá fi o tún wá ń ṣe so ọlọ́ọ̀bà àlejọ́lá ó ní tó bá wá ń ṣe báyẹn títí ọlọ́ọ̀bà wà sí ọlọ́ọ̀bá àríkọlá ní ẹrù mi ò ní sí ilé ẹ̀kọ́ nímọ̀ àbò tí ó máa ṣe kíni yóò máa wá tuntun méèlì ọlọ́ọ̀bá àríkọlá pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn nàwáṣe pẹ̀lú àwọn ọ̀ràn yàn títí kíni ọlọ́ọ̀ fi wá ṣe kíni ìlú tẹ̀rẹ̀ ọlọ́run wá ní fàyídà àbábùtùhù tí bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tán kúntù sámàáhù alẹ́bí yẹ̀sùmá òbí ni pé gbogbo ó ní gbogbo tí ó bá máa rí òní máa fojú rẹ̀ wo tọ́lọ́wọ̀ fẹ́ gbogbo tí ó bá máa fọwọ́ rẹ̀ gbá mú òní fọwọ́ rẹ̀ gbá tọ́lọ́wọ̀ bá àlejò lọ́fẹ́ mú gbogbo tí ó bá máa fẹsẹ̀ rẹ̀ ní lọ òní fẹsẹ̀ rẹ̀ ṣe kíni òní fẹsẹ̀ rẹ̀ lọ tọ́lọ́wọ̀ bá àlejò lọ́fẹ́ ọlọ́wọ̀ bá àlejò láwa ní ẹwọ́ làyín ní sàádà ní láwà ìbàdà làyín sàádà ní làó ìyàdà irú ẹni bẹ́ẹ̀ tó bá wá ìtọ́ kúrò níbi abú lọ́dọ̀ mi lẹ́wọ́ ìlànà ọlọ́ọ̀bá àríkẹ́lá ní bàá sì kìtọ̀ rẹ̀ sọ ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní wà wọ́n tọ́lá ti wá rí bẹ́ẹ̀ tí wọ́n ti di wòlé ọlọ́run ẹni tó bá wá gbógun tì wọ́n ẹ́ máa ń áádá ní wàlíyàn faqad àádántuhu bilhad ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ẹlòmíràn látara pé a ò fẹ́ ju wòlíì wọ́n wàá gbé orúkọ àlìjẹ̀nu lè lọ́wọ́ yóò máa fà á tó bá wá lálàá yóò máa rí nǹkan ẹ àlìjẹ̀nu máa dẹkọrétì ẹ̀gbin yóò máa segin ni yóò máa dẹkọrétì ẹ̀sùn bí kíni bí nǹkan tó ń segin bí nǹkan tó dáa kọ́dà ẹ̀rẹ́ lómi yóò lóun segin ni yóò ní òun kírun ní kíni òun kírun ní mọ́tà alámtàálàmú àní òsọ́lí bí màkàtà ẹ̀ẹ̀mọ́ ni mọ́tà làwọn ti máa ń kírun tiwa láti nàìjíríà lè adúmọ́sáàtì tó pọ̀ yìí ẹ òórìrùn kí so àwọn tí wọ́n sì jẹ́ àwọn ọmọ kéwẹ́ wọ́n sì gbà àtàjẹ́ lóòótọ́ pé mẹ́ta ní ti máa ń kírun látàrí òní sọ fún wọn pé ṣé àsìkò kan làsìkò àwọn àti mẹ́ta ní lásìkò táwà ní Saudi báyìí nìsín ẹ̀yìn báwọn ṣe wà níbi kọ́tà tó ti báyìí nìsín Saudi wà ní kọ́tà tó yìí nígbà ń kí lórí lọ́wọ́ lọ́dọ̀ tí wá ń bì bẹ́ẹ̀ sàúdí ń pè wọn lọ́wọ́ àbá wá sọ pé òun lọ lè kírun ní mọ́ta àsìkò àyílà tó lò lọ lè kírun àsìkò rẹ̀ ti kọjá ń sàúdí ní mo lójú ní tí wá ń bí àwọn ẹ̀jẹ́ jálọ̀ mẹ́fà lọ́hun irun ní sí lágo mẹ́fà lọ́hun so ibẹ̀ láti mọ̀ yí pé ẹ́ pọ́blẹ̀mù ni àwọn tún lẹ́ ṣe ríun ẹ́ pọ́blẹ̀mù ni wọ́n fún àwọn tí ni pọ́blẹ̀mù náà jẹ́ fáwọn tí wọ́n tẹ̀lé wọn nítorí pé wọ́n ti kọ́kọ́ ra lákẹ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn tó jẹ́ pé wọ́n ti sọ fún wọn pé àìbéèrè kí ló fà sábà fi ṣe nǹkan kí ṣé wùlẹ́ bá ṣe nǹkan ògbọ̀rọ̀ béèrè tó bá béèrè ò ní ṣe kíni ò ní tètè jánà ò wọ́n ti béèrè bá ti pọ̀ ju ò ní tètè jánà wọ́n tún wá sàlàyé sọ pé báàtì ní bẹ́ẹ̀ o rọ ìrìn bẹ́ẹ̀ ọ̀tọ̀ làfà tẹ̀ríà ọ̀tọ̀ ní àfà òní àkíkọ̀ ẹ̀ àkíkọ̀ àwọn ọ̀tọ̀ nù àfà òní tẹ̀ríà ọ̀tọ̀ tó tẹ́ bá sọ pé ẹ kíní kan ní bàbá alájẹ́ tẹ bá fẹ́ kírun àwọn àfà tẹ̀ríà nù àwọn àfà òní àkíkọ̀ ní táwọn máa sọ fún ọ bí wọ́n ṣe gbé ọ nínú ẹ̀mí ẹ́ bí wọ́n ṣe gbé ọ wọlé òun làwọn mọ̀ bọ̀ sọ àwọn àfà òní àkíkọ̀ wọ́n lè máa wá ṣe nǹkan kan gbà mí wọ́n máa fojú tẹ̀lé àwò pé àwọn ah, olùdá ọ̀nà jẹ́ sí ni àbó ní àkíkọ̀ nísìn ó lè mú ó lè fi lọ́sàn ní ti báyìí tó sì máa fún mi ní Ramadan lọ́sàn ní Ramadan àwọn ọmọdé máa pé ah, àwọn tó jò bá ṣe ìṣe nínú àwọn ọlọ́pàá ah, kí ló dé tí ṣéwò gbà wẹ̀ pa àwọn tó bá ti mọ̀ ó ti wò pé ẹ̀ lè fara wíṣẹ́ kù àwọn ti kọjá ogun nǹkan yẹn o àwọn tọ́lá ìgbà ó lè gbọ́ sí gan ẹ́ ó sì gbọ́ sí yóò sì ní kíni yóò ní máwùlù àyà ẹ́ omi àmúṣẹ́ nínú yóò sì lọ mú ẹ́ tó ààrẹ bara wéṣẹ́ nítorí pé ìgbàgbọ́ tí wọ́n òun náà ni pé téèyàn bá ti débì kan èyí ó padà wà above lọ èyí ó padà wà lókè òfin tó jẹ́ pé in tó bá jẹ́ ìwọ̀fẹ́yìn kò ní jẹ́ ìwọ̀fẹ́ òun mọ́ gbogbo nǹkan yóò ṣe ni yóò jẹ́ ẹ̀tọ́ fóun

yàní wọ́n lè jọ wà nílé pẹ̀lú ìyàwó mùrídí pẹ̀lú mùrídí ṣé òun lè wò tuntun ní sinú àwọn mùrídí ní ilé ilé ṣé òdi. tó látara bẹ́ẹ̀ ẹ wọ́n padà wá gbéra wọn sípò àwọn wọ́n padà wá gbéra wọn sípò pé àwọn náà lè fẹ́ ìyàwó débi tí òun kà pé wọ́n tún máa nàbí àwọn bákàrí tó nẹ́ẹ̀sì àwọ́bákà yóò kọ yáàlá ìyàwó mẹ́rin tọ́lọ̀ ní afẹ́ kó wọn sọ pé áà ah, òbí ní ráǹkì kìíní ní ẹ̀kínà gbogbo rẹ̀ tí jẹ́nẹ́ra àwọn wòlíì àwọn wòlíì àtọ́dá tí wọ́n sọ àwọn wòlíì

so látara bẹ́ẹ̀ nísìnyí òun náà ló fà tó fi padà wá sílẹ̀mù pé ànábì yọsùn lójú ayé báyìí ló fi mú sàlátì bá ti wá fún un ó sọ fún un pé tóun bá ka sàlátì bá dín ní èmèló lẹ́ẹ̀kan tuntun ẹ̀yìn ó lágbára àbí ẹ̀mẹ́ta ni ó lọ́la ju kíyàn kakọ̀ láti ní six thousand times lọ ó sì pọ̀ síbẹ̀ so àwọn èèyàn sì gbà gbọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn gbàgbọ́ tó pé tí ẹ̀ bá kọ́ gbọ́ arógùn máa sọ ìyẹn wà á ní rí pé tó pọ́ síbù bọ̀ tí ìjọba kọ́lẹ̀ ló ti rà rẹ̀ a sì rẹ́ni tó sọ nínú àwọn tó jẹ́ òkú òsáré ti jà ní alẹ́ ẹ̀ abáàrí ni mo fi ìlú lọ rìn oníkìtìpa a rí náà ó sì wà lákọ́lẹ̀ fídíò rẹ̀ bẹ̀ ipe sàlátì fà á sí ojú òun táǹtì lọ fídíò rẹ̀ wà kọ́dà kò tó ẹ tó wà lọ wà lórí YouTube ẹ̀rí bẹ́ẹ̀ ó sì sàlátì fà á sí ojú òun táǹtì lọ ó ní tó tó bá ká ilá ládàkà

so a kò sí èèyàn ẹ́ kọ́dà anábì sallallahu alaihi wasallam anábì tó ti lọ́wọ́ tó fi kú ni anábì kí ẹ̀rùn kú ni ẹ́ tó ń dúró jẹ́ pé adúrà ìdájú bá anábì nígbà tánábì wà láyé adúrà ìdájú bá pé anábì ò làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sí lẹ́pàá àdìjẹ́ náà ara ìdájú ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ọwọ́ pé wà ìjánà kọ́ yóò tún sí fi àwọn èèyàn tí ó ṣe gíní tí ó fi wà ìjánà tọ̀síwẹ̀ ìjúlẹ̀ náà ànábì wà pa ìjọ tuntun níbo ni wọ́n ti wá rí àṣọ́ráǹsì jẹ tí ó fi wá ní nígbà tó ti wá jọ́sì débi kan o ẹ́ o ti kọjá agbégbéni wọ́n ti débi àmàdájú báyìí onídìbò ti náà mọ́ so àríkẹ́ ọlá jíjá ti lọ òun náà ni pé àyà àmì ń kùnmọ́ ti sàmá àyà sí bàbí kùnmọ́ lágbàfà ìdá àríyà ìjàmù iṣẹ́ kọkàn balẹ̀ ẹ̀yìn kọkàn yìí balẹ̀ sọ́dọ̀ ọba ti ń bẹ sámà pé kó lulẹ̀ máa ń lẹ́sẹ̀ so ọba ẹ̀rẹ̀ ayà yìí tọ́ka fún wa pé Allah subhanahu wa ta'ala ti sáná sánbà lọ́lọ́ ọba àdìsọ́ láwà so gẹ́gẹ́ bí àdìsà ní sọ̀rọ̀ àwàlẹ̀ sọ́lá náà ti fi nílẹ̀ àtàwọn ayà míì nínú al-Qur'an tó fi nílẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́ láwà ní wàlàkọ́ríkà dábà lẹ́bí náà min qablihim àwọn tí wọ́n ti wá síwájú àwọn ìjọ rẹ̀ àdìsọ́ sallallahu alaihi wasallam wọ́n ti pe òjíṣẹ́ nírọ̀ ẹ̀ eh, àwọn náà

ẹwà àwọn ìjọ ànábì náà alayhi salam ọlọ́ọ̀bà àdíṣọ́lá àwọn ìjọ ànábì náà ọlọ́ọ̀bà àdíṣọ́lá pa wọ́n rẹ́ pátápátá ni ó jẹ́ pé àwọn gbogbo ayé ló parí láti ṣẹ̀dá àṣọ yìí àbàwọn tó jẹ́mù ní òdodo àwọn tó tẹ́kù yẹn àwọn tó wá ń padà wá ń tún ṣe kíni àwọn tó wá ń pòdúsì àwọn èèyàn táwọn tó fi áṣẹ́kù láìsí trípọ́lọ̀ ọba àríkọ́lá ó sọ fún ànábì níwà àríṣàlá ń pé gbogbo àwọn tí wọ́n mú gbogbo nǹkan ní takọ́tagbó àwọn nǹkan ọ̀sìn ẹ́ mú wọn ní kíni mú wọn ní takọ́tabo kó sínú ọkọ̀ omi gbogbo àwọn tí wọ́n gbà fún ọ gbogbo yẹn kó sínú ọkọ̀ ojú omi so ọlọ́run bá àdéṣọ́lá fi tún fáàlì ó fi pa gbogbo ayé bá pátá rẹ̀ ẹ̀rì ọmọ bẹ̀rẹ̀ tó parẹ́ ẹ̀yìn tí wọ́n sọ bàbá rẹ̀ pé owó lọ lè gun òkè àpáta yẹn yàtí ìmọ̀ lè mìíràn gbà bá gómìnà bá ṣe wò pọ̀ tó kò lè dí òkè àpáta àbá rẹ̀ wá sọ fún jọ̀hún pé kò sẹ́nì kankan tó lè sọ yàn kó níbi ọdún tọ́lọ́ fẹ́ sí lónìí yìí o bàbá ń sọ fún un pé kò sẹ́ni tó kọ́lọ̀ ti sọ fún pé kò sẹ́ni kankan tí ó láàánú wọn o àfẹ́ tó bá gbọ́ lọ́wọ́ bá àdìkẹ́ lágbọ́ títí ń káàánú ọmọ yẹn bàbá yẹn wá ń bẹ̀rẹ̀ sí pé tó fi wá padà wá títí ni bàhálà bẹ́ẹ̀ náà mọ̀ lè máa wù

ẹ̀ẹ́n eh, àwọn mí sọ pé ìlẹ́hu ìdáwàmì lọ́wọ́ àmìlá bẹ́ẹ̀rẹ̀ pàdé ọmọ rẹ̀ so ọmọ rẹ̀ mọ́wùlẹ̀ bí ní kíni má bèèrè kankan nípa kíni nípa ọ̀rọ̀ rẹ̀ má anábìnrin sọ abẹ́lọ́ ọba àti àwọn tọ́lọ́wọ́ ọba àlekí ọlá parẹ́ pẹ̀lú atẹ́gùn àwọn tọ́lọ́wọ́ ọba àlekí ọlá parẹ́ ẹ́ pẹ̀lú gíní pẹ̀lú tọ́lọ́wọ́ ọba àlekí ọlá ó ilẹ̀ náà lé alakasu ẹsẹ̀ tọ́lọ́wọ́ ọba àlekí ọlá fi fa wẹ̀lú ní rẹ̀ àwọn tọ́lọ́wọ́ ọba àlekí ọlá parẹ́ pẹ̀lú pé ọlọ́wọ́ ọba àlekí ọlá rọ ẹ́ ń rọ òjò òkúta lé wọn lórí ìbáwọn kan ní bí i ànábì Mùsá àlẹ́ ọba àlekí ọlá pa pẹ̀lú gíní pẹ̀lú kó tẹ̀ rí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní pàkíyèsí àti ànànà sí i ẹ̀yìn ẹ̀wò owó ẹwádìí parí báwo ni títa kò ní ti lágbára tó fún àwọn ọmọ yẹn ọlọ́ọ̀bá àdìsọ́lá pàkíyèsí wa sílẹ̀ yìí láti lè bá àmọ́ yìí pé ìyàtọ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá fi jẹ àwọn tó kọjá lọ nítorí pé wọ́n ti kíni nítorí pé wọ́n pe òkúti ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ìyá náà ti ń bẹ lọ́wọ́ ọlọ́ọ̀bá àdìsọ́lá àmọ́ ọlọ́ọ̀bá àdìsọ́lá ti sàdéhùn pẹ̀lú àmẹ́sọ̀lá àdìsọ́lá ànábì ló ń gbé ọlọ́run bá àdékọ́lá tí kọ́lọ́ bá àdékọ́lá kó má fi ìyà kó má fi pa àwọn ìjọ òun rẹ fami ṣe ká ọ̀dá ká má rí jẹ ká má rí mu kébi wá kó gbóyọ kú pẹ̀lú èyí ó ń gbé ọlọ́run bá àdékọ́lá kọ́lọ́ kó má fi kíni kó má fi pa àwọn ìjọ òun rẹ ọlọ́run tó àkó ànábì ló ń gbé ọlọ́run bá àdékọ́lá ibi kọ́lọ́ bá àdékọ́lá kó má pa ìjọ òun rẹ tálíkì àgbòkìdé ọlọ́run bá òun náà ni pé kọ́lọ̀ ọba àlejò ọlá kó má jẹ kó má fi ìyá wa tó wàrà wa kó má jẹ kó wà náà láàmà fìyà jẹra wa ọlọ́wọ́ ògbà yìí fàánù sallallahu alaihi wasallam òun náà ló fà lónìí tá a bá rí ẹ tá a bá ń wo bí kọ̀ọ̀tàn bá a fi abáṣe náró rẹ̀ sí láàmà rí sí àwa ara wa láti fìyà jẹra wa tàbáwò yàtí jẹwa nàìjíríà nìsín ọmọ nàìjíríà rẹ̀ fìyà jẹwa tí wọn náà bá tún sún tó dé orí stéèjì rẹ̀ tọ́wọ́ bí a bá ń jọ nínú agolé yìí tó wá wẹ̀ sí àjọ ó ní kẹ́bì rẹ̀ rẹ̀ ni ẹ́ sọkọ́lọ́ ọba àríkẹ́ ọlọ́gbà yóò rán àdébìsọ̀ láwà rẹ̀ sẹ́lá pé ìyá yín ó ẹ̀mọ̀ fi ọwọ́ ara yín náà lẹ́mọ̀ sí kékeré lẹ́mọ̀ fi á jẹra yín tó dé bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ìjọ tó ti kọjá lọ tá a bá wu àwọn in tí wọ́n ṣe gbogbo ẹ̀ pápátá níbẹ̀ nínú ìjọ tiwa yìí tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ẹ̀rí anábì Nuh alayhi salam ibi kékeré náà ni wọ́n ibi kókó ibi wọ́n pè ọlọ́run ewu ni wọ́n máa ṣe máa nínú àlùmọ́ anábì kí torí rẹ̀ kí ni wọ́n ṣe ẹ̀ wọ́n wọ́n ẹ̀ táwa ń gbé sí wọn síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ bá dùgbọ́ lọ́sùn báwárí ẹ wò ànábì míì ẹ ẹ wò salam kí ni nǹkan tọ́lọ́wọ́ bá dùgbọ́ láti pa àwọn ìjọ rẹ̀ rẹ̀ ṣe bí wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe kó dìjọ bọ̀ sí ọkùnrin fẹ́ wọ́n ṣe kíná forúkọ rẹ̀ fún gẹ́sù àdáńtì ọkùnrin ní sọ́kùnrin ni amẹ́ríkà ń pèpè nílùú àwọn èèyàn ti fẹ́ni tó gba àwọn èèyàn gbà wọlé táwọn ìlú kọ̀ọ̀kan yàrí yàrí yàrí kan pé àwọn ọmọ kí ni ebe kọkùnrin àtọkùnrin lè ṣe kí ni wọ́n lè ṣe átúndì níta <laughs> ọkùnrin àtọkùnrin wọ́n àtò ìdí ara wọn gómìnà náà lè so ìdí ara wọn a ndị ní jẹ́ àwọn òfẹ́ àìríhùn eléyìí tako eléyìí ń tako tako pé àwọn babalá àtàwọn babalá ló wá fẹ́ra wọn ṣe bí ọkùnrin wá fẹ́ra wọn àwọn méjì ó

ilé ìrántò ní ṣe lọ́wọ́ nítorí pé tẹ̀lé bá gbọ́ lọ́wọ́ bá rí kọlá gbọ́ tó sì ń tẹ̀lé tọ́ lọ́wọ́ bá rí kọlá ìwọ ló padà sí kí ni ìwọ ló padà sí ní ìjọba jọ gbèrè àti yàmà àwọn ọ̀tọ̀ gbọ́ lọ́wọ́ bá rí kọlá gbọ́ sani ọmọ ṣe bó ṣe wọ láyé ẹ̀ tó bá jọ gbèrè àti yàmà inú ẹ̀wọ̀n ló bọ̀ sí kìí ṣe ẹ̀wọ̀n tẹ́kẹ̀tẹ̀kẹ̀ lẹ́sẹ̀ tẹ́kẹ̀tẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀wọ̀n tán sọ o náà ni pé a lè ṣe tó wà gẹ́gẹ́ bí mùsùlùmí o lè wí tó wọ̀ ìjọba bá ṣe kíni ìjọba ní kó wí ni ìgbésí ayé wa wà regulated ìjọba ní o ṣe o náà ló ṣe nísìnyí wọ́n ní agbára nísìnyí ọlọ́lá gbà ẹni tó bá lóun fẹ́ free nísìnyí kò ní gbà ẹnìkan ṣe á mọ́ lọ́dún gbà rẹ̀

ó padà wá kó tẹ́tẹ́tẹ́tẹ́ ó kó ẹ̀wọ̀n ti lọ́rùn sí lẹ́sẹ̀ yóò wá wà nínú kíni yóò wà nínú ẹ̀wọ̀n nínú natural job ìdàlù sí àmà ọlọ́ọ̀bá àlùkọ́lá ní àwọn tí wọ́n ti síwájú ẹ wọ́n ti pe òjíṣẹ́ nírọ́ ọlọ́ọ̀bá ní táwọn náà ara wọn rí ẹ ọlọ́ọ̀bá ní bọ́lọ̀ọ̀bá àlejọ́lá ti kè bí ìkàkò ọlọ́ọ̀bá àlejọ́lá tó ti lágbára tó bí ìyá ọlọ́ọ̀bá àlejọ́lá ti lágbára tó lórí àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ ẹ̀ tí wọ́n pe ọlọ́ọ̀bá àlejọ́lá nírọ́ ọlọ́ọ̀bá àlejọ́lá tó wọ́n fẹ́ dá wa padà sínú àwọn ẹ̀dá tó dá láti lè bá ronú gbogbo ọ̀gá pátápátá ẹ̀ tọ́lọ̀ọ̀bá àlejọ́lá dá gẹ́gbà ìsọsíwájú òun agbọ́dọ̀ tí wọ́n yẹ ká ní ẹ́ nǹkan tó tó bí lára nínú nímọ̀lọ́ tó ti ọjọọ bá ọjọ́ ọlọ́mọ wá dé tó wá tún sàlàyé rẹ̀ fún wa pé báyìí ni yóò wá ṣe pẹ̀lú tó ti wà lára wa tẹ́lẹ̀ pẹ̀lú táwọn náà tẹ́lẹ̀ bí àwọn nǹkan wọ̀nyí kò lè wà kó àwọn nǹkan wọ̀nyí máa rí bẹ́ẹ̀ wáyé bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ó a ti ma ma nínú ẹ̀mí wa bí a ah, ọba kan gbọ́dọ̀ wà wa máa bọ́bà ń gbé alẹ́sọ̀rọ̀ ìmọ̀ náà ti pé a ah, òun pé ọba kan wà ó wá fúnfẹ́ ọba káàkiri pé ah, fẹ́ wá ọlọ́run iná ló jẹ́ pé nígbà tó yí oòrùn ó a eléyìí a ó tóbi pé ni gbàtórí pé ẹ́ ó tún rí oòrùn ó tún ní àwọn tó tóbi ó ó gbà tó padà yá ó padà sọ pé ah ọlọ́run àbíkó ṣe kí ni àbíkó fi ààrẹ mọ̀ ní o tí ò bá ti bẹ́ẹ̀ èmi náà padà jẹjọ ìyàwó lè yìí o gbogbo nǹkan tí yẹn rí ti ń pè lọ́lọ́run yìí èso ọlọ́run ọlọ́run bá lè kẹlá padà wàhálà tó kí ni wá sí ara rẹ̀ hàn o túbọ̀ pé nǹkan tí ń bẹ lára rẹ̀ fífúrọ̀ rẹ̀ yẹn ẹ̀ àdámọ́ tí ń bẹ lára rẹ̀ yẹn ń jẹ́ kó yé ipe e kí ni ìgbà ah, nǹkan ò gbọ́dọ̀ máa bẹ báyìí kó má ní olùdarí kákàwà rí lúkan ẹ́n káàkiri rí gbogbo ẹ̀kó rẹwà ẹ́n aríwé arí gbogbo ẹ̀ arílé tí wọ́n kọ́ àti gbogbo ẹ̀ káwà sọ pé ilé òǹkà kọ́ra ẹ̀ náà ni ó lẹ́nu tó pọ̀ ẹ̀ tó bá ní nǹkan kan bẹ kò lẹ́nu tó ṣe ó dájú pé irú ẹni báwọn lárò jìnlẹ̀ ni àtàrí mọ́tò ní ìfẹ́ tó ṣe tó bá làkà ìmú tó láwọn àṣọ kéékèèké kátó wá sọ pé ilé ayé gbèsè tó yìí lágbà tí ilé ayé ti ń bẹ̀ yìí káwa ni ó kàn wà náà ní kò sí kíni kò sí kẹta tí ń kọ̀ǹtò rẹ̀ kò lẹ́ni tí ń kọ̀ǹtò rẹ̀. ọlọ́run bá àdìsọ́lá wá ní àwọn ìlànà yàrá òun ìlà kọ́ ìlú kọ̀ọ̀kọ̀ òun àwọn tí wọ́n ń ta ọlọ́run pé kò sí ní àwọn ẹyẹ tó jẹ́ pé wọ́n ṣe kíni wọ́n lọ ni ẹ́ ẹyẹ ó se kíni wọ́n tò lọ ẹ́ tọ̀fáàtín àìbàjáàtín àjìnlẹ̀ àtìhà wọ́n ṣe kíni wọ́n spread ìyẹ wọn báyìí ọmọ wá ṣe kíni ọmọ wá lọ ọlọ́ọ̀bà káwòye sí ọmọ tó ká mọ̀ wòye sí nǹkan wọ́n kan jòkó ẹ̀ wo àwọn ẹyẹ kò wọ́n mọ́sẹ́ lọ wọ́n kan jòkó wo àwọn ewúrẹ́ kó kàn máa wo lára kó kàn máa wo ara wọn lásán jọ pé bóòlù ìgbésí ayé wọn ṣe rí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ẹ wòye sí wọn wọ́n yẹ kìbìtì náà so ó bá dìgbà míì wọ́n tún ṣe kí ni wọ́n tún pa ìyẹ́ wọn yẹn wọ́n tún pa pọ̀ àwọn onítẹ̀sí wọ́n jẹ́ kó yé wa pé tẹ́ bá wáyà yìí ọlọ́ọ̀bá àríṣọ́lá ó sọ fún wa pé àwàlámù yàrá ìlà pọ̀ ìrìfọ́kọ̀ ń kọ̀ báyìí ọlọ́ọ̀bá àríṣọ́lá ò ti sọ fún wa pé kọ̀ọ̀dìdọ̀ọ̀dì pé fọ̀ báyìí kọ̀ọ̀dìdọ̀ọ̀dì wọ́n ní kí ló fà òun náà ni pé èyí tí ó jẹ́ nọ́mà fún ẹyẹ òun náà ni kẹ́yẹ spẹ́ẹ̀dì so ìtẹ́sí wà ò nísìnyí ìgbà míì ní ṣe sí mi ni ìgbà míì tó bá sí wọn ìgbà míì máa ṣe kí ni ẹyà máa a máa pa ìyẹ́ rẹ̀ papọ̀ tó wọ́n ní lè ánà láàfúlà fi sọ̀yàrá ní owó àbáṣe jẹ̀nà nítorí pé ìpìlẹ̀ ni òun náà ní kí ẹyẹ ó ṣe kí ni spread ìyẹ́ rẹ̀ nígbà tí máa ń fò wàlùkọ́ ọ̀bùbọ́ sọ̀rì òun tàbá wọ́n ní pé ẹyẹ pàdé ó pàyẹ́ rẹ̀ papọ̀ yìí ele iwu ṣe kí ni eléyìí ń kàn máa wá ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ẹ̀wọ̀n ẹ̀tí máa ń kò lókè lé sí ẹgbẹ̀rẹ̀ ẹ̀bá kò gbà níwà gẹ́ẹ̀kà ìgbẹ̀ yóò ṣe yóò kàn pa ọlọ́run bá ọlá ọba ọlá mú fún wa bẹ́ẹ̀ ó na ilà kò sí tí di wọn ní sámà tí ò jẹ́wọ́ jábọ́ ilà ọlọ́run ọba ọba ayé òun náà ní mú ẹyẹ dúró ní sámà ọba ọlá kò dé ọ̀yẹ́ kó jẹ́ kò jẹ́ ó jábọ́ ẹni lọ lè wòye sí lọ lè wòye sí ẹyẹ bàbá wòye sí a rí pé ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ìdátọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá dá ẹyẹ ẹ́ ọlọ́ọ̀bà ti dá ní ìdá tó àwọn ní sáyẹ̀nsì wọ́n ní tẹ́wà wo egun ẹyẹ ẹ̀rì pé egun rẹ̀ ìyẹ́ rẹ̀ gbogbo àwọn nǹkan tó wà lára rẹ̀ ẹ̀rì pé ṣe nǹkan tó wù láti lè bá àṣẹ kíni láti lè bá àṣẹ pẹ̀lú wọ́n ní òun náà làwọn tí àwọn tí wọ́n ṣe bàálù òun náà làwọn náà wò ẹwà gbogbo àwọn material tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe aeroplane kò ní jẹ́ àwọn material tó ṣe kíni àwọn material tó wò nítorí kó bá ní kíni kó bá ní agbára láti kíni láti dúó ẹ ní sámà láti sọ̀spẹ́ndì sókè ó sì máa ń ṣe kíni kó má jà wálẹ̀ àgbà tí a bá fẹ́ kó wálẹ̀. eléyìí àpẹẹrẹ ni lórí agbára ọlọ́ọ̀bà àlìkọ́lá ẹ̀rì pé nínú àyà míì ọlọ́ọ̀bà àlìkọ́lá tún sọ fún wa nínú àyà míì lálùkùrá rẹ̀ pé alàmìyàrá ìlà pọ̀ ìrí mùsàkàrọ̀ ti fi jẹun ìsàmà ọlọ́ọ̀bà àlìkọ́lá ní ẹ̀yìn òwe iṣẹ́ yẹni ó ṣe ẹyẹ ó ṣe tẹ̀sí ó ṣe ẹ̀rọ ẹ̀ tí kí ni tí awòwò kámà máa yìí tí kò hóńdà illa Allah kò sí ní ó di ẹyẹ tí òjò jábọ́ wọ́n jáde lókè ní ìdí ọmọ kò lọ ẹ̀ yóò jábọ́ ni tó ọlọ́ọ̀bá àlejòlá ní kò sí ní ṣe kí kò sí sí ó di ẹ̀ ní sámà illa Allah àyàfi Allah subhanahu wa ta'ala inna fi dhalika la ayatin li qawmin ọlọ́ọ̀bá àdìjọlá ní àmì pọ̀ délé àmì pọ̀ bẹ́ẹ̀ fún dání fún àwọn àjọ tí àwọn bá ní ìgbàgbọ́ sí ọlọ́ọ̀bá àdìjọlá àmì pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá àdìjọlá sílẹ̀ tòbákan náà ọlọ́ọ̀bá àdìjọlá ó ní máyìí tí kò ń na ilẹ̀ rahman ọlọ́ọ̀bá àdìjọlá ní kò sẹ́ni tó mú àwọn ẹ̀yẹ ìdúró tí òjò wọ́n jábọ́ láti sánmà illa rahman àyàfi ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé òun náà ló mú ọjọ́ tí jábọ́ wá ní ní àwọn iṣẹ́ ríhun ẹ́ ní wọ́n bẹ nínú ọlọ́ọ̀bá àríkọlá ó ní àwọn ó ní na mayin tí kún na illa rahman innahu bi kulli shay'in basir innahu bi kulli shay'in basir ọlọ́ọ̀bá àríkọlá ní ọba tó tẹ́lẹ̀ yìí tó mú ẹyẹ tó mú wà lókè sánmà tí ó sì jábọ́ gẹ́gẹ́ láwọn ìbò ẹgbẹ́ ogun ọ̀sẹ̀lẹ̀ ìbò máa fẹ́ wádìí wọ́n wá mú ẹyẹ wọ́n wá fi kámẹ́rà sí lára kò kámẹ́rà tó wá fi sí lára yẹn ó ti kọ̀nẹ́ẹ̀tì ní tó kọ̀nẹ́ẹ̀tì máa bí cctv kámẹ́rà táwọn fi mọ́nítọ̀ kan wọ́n wá fi sí ẹyẹ la ẹ̀ẹ́dọ́mọ̀ tó lè kù dáadáa ó ti wá ó ti fi ní ẹ̀sí lára tó yẹ pé lọ́nà tó gbé kò ní jábọ́ wọ́n wá fi wọ́n wá gbé ẹyẹ wọlé wọ́n wá fi mọ́nítọ̀ níbo ni ẹyẹ òun káàkiri lọ tó ẹyẹ máa rìn káàkiri ó lè kó lórílẹ̀-èdè kan ó ṣe kíni ó bọ́ sórílẹ̀-èdè míì lópin ìgbà tí ẹ̀mí rẹ̀ bá ti ṣe kíni lẹ́gbàá tẹ́mi rẹ̀ bá ti sàn ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní innahu bi kulli shay'in gbogbo bí ẹ bá kò dé ọlọ́ọ̀bá àríkọlá mímọ̀ nípa rẹ̀ ó sì rí so a eléyìí náà nínú àwọn àyà tó ń túmọ̀ kékeré tí ń àtúkà tí kọ́kọ́ rẹ̀ sí àwọn ìròyìn ọlọ́ọ̀bá àríkọlá ìfẹ́rinlẹ̀ fún ọlọ́ọ̀bá àríkọlá àti àwọn orúkọ ọlọ́ọ̀bá àríkọlá káfẹ́rinlẹ̀ fún ọlọ́ọ̀bá àríkọlá gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá àríkọlá ti fẹ́rinlẹ̀ ni ó ara rẹ̀ òun ni ọba tí òun ṣe ọba tó ń gbogbo nǹkan gbogbo nǹkan lọ́wọ́ ọba àrìṣọ́ lárí ọlọ́ọ̀bá àrìṣọ́ láti sọ fún wọn láyà tó tẹ̀lé pé amman hada alladhi huwa jundun lakum ọlọ́ọ̀bá àrìṣọ́ ike ẹ́ táwọn náà ni wọ́n jẹ́ ọmọ ogun fún yín rahman tí wọ́n lè ràn yín lọ́wọ́ yàtọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá ọba àjọkẹ́ ayé tí àtàwọn ilé jẹ́ àwọn lè jẹ́ olùrànlọ́wọ́ fún igi tó pẹ́ náà lẹ́gbẹ́ fúnra yín ẹ́ nǹkan tó pé ẹ̀yin náà lẹ mọ́ fúnra tí àwọn èyí

ẹni tí ń so oúnjẹ yóò rò pé oúnjẹ tó ń mú lọ́wọ́ yìí yóò rò pé òun náà ni ó ti kíni òun náà ni ó ràn lọ́wọ́ ọlọ́run bá àríkẹ́lá wọ́n ní ìsìfáàmù tó wà ní ìsìfáàmù ìkáàrí amman hadha alladhi yàmì ọlọ́run bá àríkẹ́lá tí ń ṣe ń jẹ́ kó yé yín pé kò sí ẹlòmíì ìtọ́lọ̀ ọba àlejọ́lá sí ilẹ̀ fún wa kò sí ẹlòmíì alijọla àtọ̀ sí ọlọ́ọba àlejọ́lá ẹ̀ tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ yóò wá jẹ́ kí ni yóò jẹ́ alákọ̀yà fún yín yóò <clears throat> ní ẹ̀yìn tí ń ṣe wọ́n ju pé wọ́n wà nínú kí ni lọ wọ́n wà nínú ẹ̀sìn jẹ́ tó nínú àwọn anìkẹ́síkè tó ọ̀nà máa ń lò ní láti sọ ọmọ ànábì adámọ́nù òun náà ní kí ni òun náà ní alukoro ẹ̀sìn jẹ́ ẹ̀rí bọ́lá ọba àdìjọ láti sọ fún anú alukur'an tí ọmọ àyà ti dùn níyà ilà màtà àwìkúrò ọlọ́ọ̀ba àdìjọ láti ilé ayé tẹ́ rí òun adùn ẹ̀sìn jẹ́ ní bẹ́ẹ̀ adùn ẹ̀sìn jẹ́ táà sọ pé wọ́n bí lónìí ẹ̀yìn tára rẹ̀ ṣe kíni tára rẹ̀ ṣe jọmjọm yóò máa wá dàgbà yóò máa wá dàgbà ẹ̀yìn tó bá yá yóò tún máa rìn tó bá yá yóò máa sọ̀rọ̀ tó bá yá yóò lè máa lọ yóò lè máa bọ̀ fúnra rẹ̀ nígbà bá yá nínú ayé nǹkan náà tó ayé tí ẹni tẹ́ni rẹ̀ gùn ni ẹni tí ń rìnà tó jìnà tẹ́lẹ̀ yóò di pé yóò máa bùkátà sí kíni yóò máa bùkátà sí kíláàsì tó tó rìnà dáadáa ẹni tó ti lè rìn dáadáa fún àìtẹ́lẹ̀ yóò ti pé ọ̀rọ̀ àmọ́ tẹ́ kẹ́jẹ́kẹ́jẹ́ tó bá tẹ̀ padà yákò tún ní gbà mọ́ yóò dìgbò mọ̀ lọ́pá tó bá pá yákò tún ní gbà mọ́ yóò dìgbò mọ̀ lówó díà ẹ̀ẹ́dá ara rẹ̀ ti ń dá tẹ́lẹ̀ yóò wá di pé yóò padà wá di ẹ tí ó wá ní dájà yìí yóò wá ní àwọn kíni ríńkù ẹ gbogbo ara yóò máa gbogbo ara yóò máa ti kíni yóò máa wá tuntun ẹ̀kẹ́ ó máa hun jọ ara ó máa hun jọ eréjìrìjì ara ó máa hun jọ tó bá padà wá parí kí ni wá parí ẹ̀ ẹ̀mí ó padà kó lọ́rùn tọ́wọ́ bá lè gbọ́dá fi dé kó yẹ wá kíni màtá àwọn ìgbòho ìwọ tó jẹ́ pé ní tó mójútó òun náà ní kí ni òun náà ní bọ́dì bọ́dì ni ẹ́ àyàn tó gbogbo ó ti fi ni lásán gan ó ti fi ni lásán gan lóṣù ẹ́ five hundred thousand tó bá fẹ́ wẹ̀ léwẹ̀ ẹ́ ọ̀tọ̀ tí ó fi ọ̀sẹ̀ ọ̀tọ̀ ni ògbó yàní ó ní ọṣẹ ọ̀fọ̀ tí jẹ́ pé òun ni ó fi wẹ orí ọ̀tọ̀ ní tí ó fi wẹ apá ẹ́ ọ̀tọ̀ ní tí ó fi ọ̀tọ̀ ní tí ó fi wẹ ẹsẹ̀ tó ní pé kẹsẹ̀ rẹ̀ mọ́bà ti kíni kẹsẹ̀ rẹ̀ mọ́bà là ẹ́ ọ̀tọ̀ ní tí ó fi fọ ojú lọ́tọ̀ ẹ́ ó ní ọṣẹ tí ó fi fọ ojú lọ́tọ̀ kò gbọ́dọ̀ fi ọṣẹ tó fi fọ ojú ojú ìdálógé ó ti bọ́ sílé wẹ̀ bó ṣe kúnta lórí ni bó ṣe sọ́ọ̀fù ni ẹ́ kó láti bí ní tó láti fọ́ ọgbọ́n jáde lọ òun wá ní eríṣiríṣi tó bá tó wá ṣe léhun tán tó wẹ̀ tán ó tún wá kù sí kírìmù lọ́tọ̀ yóò wá gbégbá kírìmù jáde ọ̀tọ̀ ní kírìmù erí ó lè jẹ́ pé tẹ́rí náà yóò tó kọ́kọ́ mix ẹ̀ ni tó wá gbélé ìdí ẹ̀ yóò gbélé ìdí ẹ̀ ma yóò fi fọ erí yóò tún ya arun yóò tún wo gíláàsì yóò tún wọ́ra rẹ̀ wò ọ̀tọ̀ ní tí ó fi fọ ojú ẹ̀ ọ̀tọ̀ ní tí ó fi wẹ ojú ọ̀tọ̀rí tí ó yà tí ó fi pajú ọ̀tọ̀rí tí ó fi pa eríkèríkè ara tó bá ṣe yóò tán ó tún lè gba pẹ̀fíùmù ìdí òfin sábíà ọ̀tọ̀ ìdí òfin sí àlàfo ẹsẹ̀ ọ̀tọ̀ ìdí òfin sọ́rọ̀ tó tún fi gbogbo ẹ̀sìn kí ni ń ṣe wàhálà lé lórí ara yìí náà ara tó jẹ́ pé ní tára bí ń jára ẹ̀mí nípa ẹ́ ara táàbí wà yìí táàbí wà pẹ̀lú ara wà yìí táàbí ń sọ̀rọ̀ ní ìṣàlàwà táàbí má káàlejò sùn ní mọ́sáàsì nìsín mọ́júmọ́ sí nǹkan kan òsìníṣe gíní tó kálùkù ó sùn palala kò sí sí ń bẹ́ẹ̀ jẹ̀mí lọ ẹ̀mí òun wá ló kálùkù ẹlòmíì pa sí òtọ́jú tó àìpé yàn bá máa rí ẹ̀mí ni ẹ̀mí ẹlòmíì ẹ̀mí ẹlòmíì jọ sí ilé epo lọ ẹ̀mí ẹlòmíì sáárẹ̀ kọ́dọ̀ ẹ̀mí ẹlòmíì jẹ́ ti kú mọ́ lá látara pé kíni látara pé ara lásán òun náà lè lóyún tó ẹwà jẹ́ kẹ́mi ó jáde kó lára ìjẹun náà láti mọ̀ ike ẹ̀mí náà láti jẹ́ èèyàn ẹ̀mí ló ẹ̀mí ní bẹ́lá ẹ̀sán tí ń fi ọlọ́pọ̀ tó jẹ́ nígbàtẹ́bí bá ti kó lára rẹ̀ tán wọn ò ní fi ọlọ́pọ̀ rẹ̀ máa kí ló máa jẹ́ ẹ́ ó ti di alìsìnáàzà ẹ́ wọn ò ní sọ pé ẹ́ tó ti kí n sára ní Ibrahim láti sọ́dí kí wọ́n ti kí ní kà òkú ló ń kálukú mọ̀rí káàkiri fún wọn ò ní ṣe kí ni wọ́n yọ nítorí pé nítorí òfin tí ó yà ga òun náà lẹ́mí ó lẹ́nu títí lára rẹ̀ ara wọn wá di kí ni kò á wúlò mọ́ tó bá di lẹ́yìn ni wákàtí mélòó kan tó bá di ara òun lẹ́yìn tí wọ́n bá ṣe ìjọba jù. olùwà máa di kí ni olùwà ti gbé wá tó màá wá di nǹkan sí nǹkan ẹ̀sùn kò pàtẹ́lẹ̀ yóò wá di kí ni yóò di dúdú ńgbò bá yá yóò di pé yóò máa wú ńgbò bá yá yóò máa di pé òun nígbà bá yá yóò di pé ń wó bẹ́ẹ̀ yóò di pé àwọn kòkòrò èyí àwọn ẹ̀sìn ọmọ jáde ara tó ń fi five hundred thousand mẹ́ǹkì yóò padà wá di kẹ́ni yóò padà wá di tí ó jẹra nínú sàárè kí wá lórí tí ọ̀wá mẹ́ǹkì ẹ̀ méjì ò níbi owó tó fi mẹ́ǹkì ẹ̀ òun níbi five hundred thousand tó fi mẹ́ǹkì ẹ̀ nítorí fi mẹ́ǹtẹ́nì ẹ̀mí rẹ̀ òun náà ní kó máa ṣe kí ni òun náà ní kó máa tẹ̀lé sọlọ́n kó máa tẹ̀lé sínú ànábì òun náà lẹ́mí ìlú fi má òun náà lẹ́mí ìlú fi lálàáfíà òun náà ló fi wà nínú àwọn tí ó ti kíni nínú àwọn tí ó bá ń tọ́jú sí ọ̀gbẹ́dà ìpè yàmà sọ̀rọ̀ ọba àdìsọ láti fún wa pé àwọn jìbìrì tẹ́ rí òun ẹ́ àwọn jìbìrì tẹ́ rí òun ẹ́ wọ́n bẹ nínú kíni wọ́n bẹ nínú ẹ̀sàn jẹ́ mo lè gòkè mo lè sọ àwọn ọmọ ọdún mélòó ni àwọn mo sì yọ̀n mo sì kéré sòsìtánì ọmọ wa sàn nígbà tó bá fi síbà ìwọ́n náà lo ọdún wọ́n náà lo mínà orúkọ rẹ̀ ìyẹn máa ń lò bá ní ìyẹn máa ń sọ̀tọ́ ní ìgbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ ah, ẹ̀fẹ́ ẹ̀wọ́ ẹ̀dá fún ẹ̀fà àwọn yìí lẹ̀fà wọ́n máa ń ṣe ẹ́ wọ́n ń ṣe kíni wọ́n ń sọ ọmọdé ní ẹgbẹ́ ti bàlágà ẹnjírò ẹ̀ ti bímá ẹnjírò ẹ̀ pọ̀ láti ní kòtò ó wá kọ́kọ́ ẹ̀ sílẹ̀ ìṣe kíni ń sọ ọmọdé ní ìta náà ni máa ni yóò bá ní kó kò táyà ti sọ́mù so látara di eléyìí ẹni ká sọ́ra fún ìtàjẹ́ ṣe tọ́ọ̀nù gbogbo àwọn ọ̀nà eléyìí ti máa fi tàyà jẹ yóò fowó tàyà jẹ ẹ yóò fi ẹ ipò yóò fi tàyà jẹ yóò fi àlàáfíà yóò fi tàyà jẹ wọ́n dà máa fi làákà ìtàyà jẹ ìfisí ìtànà òde fi tàyà ẹ wọ́n máa wá rí yá ah, àtàtà ló ní làákà ìwà ní ọba rí Allah subhanahu wa ta'ala mọ́tàbí àlékún àgbẹ̀yẹsẹ̀ àbẹ̀lọ́ ọba àgbẹ̀lá fúnta ní káàmù òdìbò lórí gbogbo já tẹ̀lé ó jẹ́ káàmù bàjẹ́ ní bàjẹ́ ó ní káàmù jìnnà sí náà wọ́n lórí láti sọ̀rọ̀ fọ́dù àlẹ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك